abdullahi bin umar ló gba hadithi yìí wá ó lánà bá muhammad sallá ó ní ta'atul ajiro ajiro ẹ fún ẹni tẹ́ gbà síṣẹ́ lówó ìyá rẹ̀ bóyá kápẹ́ńtà ni bóyá mẹkáníìkì ni bóyá nọ́mbà ni bóyá télọ̀ ni bóyá ìyẹn tó bá yàn pẹ̀rin náà ẹ̀kùn lówó ọ̀yà rẹ̀ ló gbà tó wù yà ìdí wà nílẹ̀ kọ́bùlà ayẹ̀ gé fa àrọ̀ síwájú kóògùn rẹ̀ tó gbẹ̀ ẹ̀fún ẹni tó bá ń ṣiṣẹ́ lówó ọ̀yà rẹ̀ síwájú kóògùn rẹ̀ tó kò tó gbẹ a ní hadithi yìí alimọ́ bọ̀lùmọ́ jágbà wa وفي الباب عن أبي هريرة رضي الله عنه إنه باب هنا أبو هريرة هنا قوروا عند أبي يالا والبيعكي وكان يقول لنا في أشياء وكلها بعاص بقلوي nǹkan ọ̀nà tí àdéhùn ìgbà wa gbogbo ẹ̀ ló jẹ́ ti owó ẹgbẹ́ ṣekla àlùbá ní àwọn ní wọ́n bá bá kó gbogbo àwọn ọ̀nà ẹ̀pọ̀ òyìnbá bí ìtòrè ilẹ̀ lọ́dọ̀ àwọn ọjọ́ tí àdéhùn bá wí tí ò bá wí tù púpọ̀ tó wá wá lọ́nà tó pọ̀ tá a bá gádà àwọn ọ̀nà yẹn pọ̀ àbíjẹ̀ ń gbé hasan ìmọ̀ ìdùnnú àpòjútòrò kó di hasan látàrí kó wá lọ́nà tó pọ̀ agbẹjọ́wọ́ náà gbọ́rọ̀ kan sí lẹ́ńdẹ́ fún tó bá sọ̀rọ̀ ọ̀nìjà ọ̀sọ̀tọ̀ àbúlágbájẹ́ ìparọ́ kíkọ̀ ní lọ́dọ̀ lọ́gbà yẹn kọ́ àbí ìyọ̀n ní problem. àbọ̀ wa lọ gbọ́rọ̀ lọ́dọ̀ ẹnìkan ṣùgbọ́n òun ẹ̀ ká ọ̀tún lè gbogbo gbàgbọ́ ọba tó gbọ́rọ̀ yẹn bò mí ní ẹgbẹ́ ọgbọ́n ní nígbà sí ọba tó dé ọba tó gbọ́ onídìí síkọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ títí ẹni tó wà ń bà yìí sọ lónà lè fi ni lónà sọ wọ́n lé àná pàjá wọ́n jẹ́ bí sẹ́mu àwọn náà sì ṣe ẹni tá a lè gbogbo ọ̀rọ̀ rẹ̀ dàpọ̀ pátápátá kan ẹni ọ̀mọ̀dé sòótọ́ náà irú ẹni pé bàbá wa gbọ́ lọ́nà tí ọ̀rọ̀ ẹni tí èsè ẹni tá a rè láì lé lórí lójú ìgbà kò lè gbọ́ ọ̀rọ̀ ẹ̀dà lọ́ka pátápátá àwa tó gbọ́ pé sọ̀nà kan mọ́ máa fà ní irú yẹn tí ò bá ti wí kìkì ní mo fi ní àwọn táàbí kọ́ra wọn dànù pátápátá náà káwọn kọ́ra kẹjẹ twenty lẹ́gbẹ̀ẹ́ àwọn sọ̀rọ̀ wọn òṣèlú tí o lè fà láwọn àwọn àtúrò tààlù wọ́n tààlé kọ́ra wọn dànù pátápátá wọ́n á gbọ́rọ̀ lọ́nà kan náà àjẹpọ̀ ìmí náà máa ní kanlẹ̀ ẹ̀kọ́ àdìsá bá tẹ̀ ń dọ̀ yìí fún ìyẹn kẹsẹ́kẹsẹ́ síkọ́ àtúgbò àtúgbò ẹgbẹ́ ó lè jẹ́ hasan ó sì lè jẹ́ hasan bí mọ̀jùmọ́rún àdúrò sábà pa gbogbo ọ̀nà tá a ti dọ́rọ̀ káàkiri kan rẹ̀ ní sheikh lalibani rahmatulah alayhi làwọn tó lórí àdéhìsì yìí ti ṣàlàyé tó bá rí kí ni sọ fún wa wọ́n ní wùdúùbù ìsọ́ ìl àjírí àjọ kẹ́dẹ́ ní ká fún àl àjírí ẹni tá a gbà síṣẹ́ ká fún ní ajara owó iṣẹ́ rẹ̀ ba'da an adala amala alladhi ustujira alayhi nígbà tí ó bá ti parí iṣẹ́ tí ó bá wá ṣe àìní lọ́wọ́ mẹ́un pẹ̀lú ẹ̀bẹ̀rẹ̀ ẹkú tó jẹ́ lóró ti nígbà tó yẹn ti ṣẹ̀tọ́ fún nǹkan tó fẹ́ nígbà mẹ́tì jẹ kó lẹ́sẹ̀ kí kó wọn náà fún àwọn nígbà tó wàhálà pé àwọn náà tó nínú olówó tó ti ẹ̀ fún ẹ bákan náà àlùmọ̀bà tí wọ́n tó rẹ̀ atú bèbí ìtọ́ ìdí àjọrọ̀ àójọrọ̀ bèbí ìtọ́ ìdí àjọrọ̀ ẹni tí àfọ́ngbọ́yé ní pé ká gbọ́dọ̀ yára fíyàn bá bá wa ṣiṣẹ́ ká yára fún ní kíni owó iṣẹ́ rẹ̀. yánà ìlànà yánà ńlá nínú ìlàjà tó ilẹ̀ lójọ́ torí kò déédéé máa ṣiṣẹ́ wọn dúpẹ́ ní onídẹ́gbẹ́ni ó ní bùkátà tó wọ́n tí afẹ́ fún ni. ẹ̀dẹ́wà tó náà jíjẹ́ kan sí nítorí kí ló fi jẹ́ olùkọ́ ní di owó owó adúlé bá dúró dẹ́ tí tòkó òwúrò ń lọlé lẹ́ẹ̀bá polówó ẹ̀rí pé ilé ìdí òfò àmùtò nínú ẹ̀sìn báwa jùlọ ẹ̀jẹ̀ tó wá ní lọ́wọ́ òwò àkópamọ́ wẹ̀lẹ̀ ànàdánfà òwò ká ikọ̀tún ìlà ìlà àmì ìwádìí ìwọ́dọ̀ amẹ́lú ìwọ́dọ̀ òní tó gbẹ́mí rẹ̀ ti nà máa kó gba owó iṣẹ́ tó ṣe èmi ẹ̀ ti nà máa ìgbà tó ọ̀tún lówó yẹ kọ́ jọ pé afẹ́lẹ́ bá ṣe wò tí ìlówó ń sin o ẹni pàtà fíìrìfì ìtọ́ ìhè akọ̀ òmìn àgọ́mìnì mọ́tọ̀lù ó ní ìfi ẹ̀tọ́ ẹni yíra rèé lẹ́yìn ìgbà tó ti lẹ́tọ̀ sí nínú nǹkan falẹ̀ bámi fi sọ pé kò dání wà mí ní aṣínà ẹ̀yí àlẹ́wà ìtọ́lù nínú ààbò tí kí o bá mú. bákan náà fi jawaabu ni mo bá alága ti fi kàlá mi ní ajẹ́lẹ̀ mi hàt. ẹni ìgbà wọ́n ní kọ́mọ ẹ̀ lọ láti bí tí arákùnrin wọn ni wọ́n kéré lọ ní tó lajú mi sí ah, ah. àti kí ni abẹ́ mi sí yẹ kó gbọ́ ẹ̀mí yẹn kó pàṣẹ mi mo rọ̀ sí lajú kéde àbíkọ́ tó tọ́lẹ̀ kan ní kítọ̀ rẹ tó gbẹ ọmọ òtí ìdè tàbí ìtọ́ ti gbẹ ìwé kí lágbọ́ ẹ̀mí yẹn jẹ̀mọ́ kó tètè ṣe nǹkan pé ìwé ìlànà ìbí náà sọ ń bi pé fún ẹgbẹ́ owó kógó rẹ̀ tó gbẹ tó wá ṣiṣẹ́ tán bàbá wọn fẹ́ transfer owó kan tó kékeré tètè lọ kógó tó gbẹ kógó tó gbẹ ah. ìta àgbọ̀ yẹ pé kó ọ tètè lé kíni ọ tètè àbí tí o bá tẹ̀ wá làágùn kan pé kò wá lẹ́tọ̀ọ́ sí owó ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n inú tó wà nù àdámọ́ ẹ̀ tó wá láyé jíjẹ́ ní mọ́ sábà ń ṣe kíni ìmọ̀ ńlá àgbọ̀ ká fún lówó iṣẹ́ rẹ̀ kógó rẹ̀ tètè yẹ pé ká tètè fún wọn náà máa ń lórí ọ̀rọ̀ yìí gbà mí láti fi pèsè yẹn lákin ọ̀tọ̀ àyíjà àlà fẹ́lẹ̀ lẹ́yìn láti tàyẹ̀jí pé kò ṣiṣẹ́ dáadáa hawlù kaf and fẹ́lẹ̀ ṣar a tún lè lò ó láti fi kọ̀ fún yẹn kó mọ́ ṣe ń dí òdà kó láti lè ní ìjẹun sáàtì láti pé kó mọ́ ṣe ń dí òdà ẹ̀rọ. kíná ara sọ fún kí wọ́n láti fún táfi ilá tó mọ́ fi fún ẹ̀fà lọ. Mẹ́wàá láàánú àmọ́ adam ìfá ìlú ojúrọ́ta ẹni ẹ̀ nígbà tí yóò bá fún ẹni tó lẹ́tọ̀ sí owó iṣẹ́ lówó rẹ̀ fàáwọ́ àyùká bíbù gádọ̀ ọ̀bàláhì tààlà àìfún yẹn lè fàbínú ọlọ́run fẹ́ni tí ò fún òṣìṣẹ́ lówó iṣẹ́ bí i ti àtàwọ́lá mọ̀ká tọmátà mọ̀ní ìfá àjára àjẹrọ pẹ̀lú ọlọ́run bá ẹni tí wọ́n bá ti jẹ́ tí ò fún lówó iṣẹ́ tí òfẹ́ ní tó bá jẹ́ lówó sí ọlọ́run yóò bá ẹni ẹ̀tọ́ ọlọ́run yóò bá ẹni tí òsàn òun yẹn jà gẹ́gẹ́ àdìs àṣàrẹ́ lẹ́ẹ̀kan àbí ọlọ́run ní èèyàn mélòó lówó bá jà tó mẹ́ta inú wọn ní ká ẹni tí a gbà ṣiṣẹ́ tó ti tẹ̀sọ́ ṣẹ́ fáwọn abẹ́kẹ́ni ẹni tí òfin lówó yẹn lówó bá bákan náà hasa mi nàlùwà fá ìbìlì ìfúdù wà lẹ́kọ̀ọ́kù tó bá ní ká pé àdéhùn owó iṣẹ́ náà wà nù àdéhùn tó bá ní ẹ pé àdéhùn tẹ̀jọ́ sí owó iṣẹ́ wà nù àdéhùn ọlọ́ni yá ayọ̀ ẹ̀nẹ̀dí náà àmànà ẹ̀yìn tẹ̀ gbọ́lọ́run gbàgbọ́ áwọ̀ fún ìbìlì ìfúdù ẹ pé àdéhùn ṣe wọ́n ti báyìí fún ọlọ́tún la nìkan kọ́ làdéhùn ẹni tẹ́ ẹjọ́ ìwọ tí wọn náà ti gbà ṣe báyìí ni kò ṣe ṣe kí náà gbà yẹn ọgbà àbíọ náà ومن الأمانة التي يأمر الله تعالى بأدائها àmọ́nà náà lówó iṣẹ́ láti bá wa jẹ́ ń tààrí nǹkan àmọ́nà tààrí jẹ́ kó bá ṣe nǹkan owó tààfin nígbà tó bá ti ṣiṣẹ́ ọlọ́run ti fi inna Allaha ya'murukum an tu'addu al-amanati ila ahliha ọlọ́run pa yín láṣẹ kẹ́ ẹ pé àmánà ẹni tó bá ní ẹni tá a gbà ṣiṣẹ́ tó bá wa ṣiṣẹ́ iṣẹ́ ń kọ́ kéré ni owó tá a fò ti di àmánà dẹ́dẹ́ ní káàdì kí ni ká pè é kí ni ìjàmbá òkú ẹgbẹ́ نعم هكذا الله تعالى أمر بأداء الحقوق ẹmọ tó ń pe owó ẹni tó àgbà ṣẹ́ o a ní ìwọ̀ tún ni ọlọ́run ti pa wá láti ká pé ìwọ̀ àábèrè lọ́wọ́ nǹkan mélòó náà pé owó ṣẹ́ o mọ̀ọ́dẹ́ o àdéhùn ni àmọ́ náà ni ìwọ̀ ni yẹ pé ẹni tó bá ṣiṣẹ́ ẹ̀sìn ó ti ní ráìtì kan tó fẹ́ gbà ní kíni lọ́wọ́ wa ọlọ́run ti pa wá láṣẹ kí a pe ìwọ̀ fún níwọ̀ ànẹ́bí náà sọ fún pé ní fàtì ìkólàbì hakim akọ ó gbẹ́ni kọ̀ọ̀kan tó bá ti níwọ̀ lọ́dọ̀ rẹ̀ gbọ́dọ̀ fún bákan náà wà yẹ́ àni akílẹ̀ àmúwádìí náà ti bẹ̀lẹ̀ bá a fún ọlọ́pọ̀ fún wa ká jẹ owó èèyàn lọ́nà tí ó tọ́ ọtí ọtìgbà ń ṣiṣẹ́ ní ọ̀gá iléèwé ni ọba fún wa lówó tí wọ́n bá ná owó lọ ọ̀nà owó ẹ lọ́nà tó dékí ni lọ́nà tí ó tọ́ ẹni wàlákin wàlákin náà ìṣàdìdì fi ọ̀yẹ́kìtìrù mínú ọ̀yẹ́kìtìrù mínú ìdánilè dọ̀yìn wọ́n nígbà tí kíní òtẹ̀ wá nígbà tó lágbára ìjẹ́wò yẹn lọ́nà tí ó tọ́nu pé táwọn tán ní ẹ̀tọ́ yẹn bá jọ́lẹ̀ ọmọ òtítẹ́ ológun ìṣẹ̀fẹ́ ọlọ́pàá tó fẹ́ fi mú bí olówó ìṣègbè ìṣẹ̀fẹ́ ní kí òjò lówó ọba náà àgẹ̀gẹ̀ àdúgbò tó bá tó wà tó bá gbé débi tó ti fọ gbà hàn ní lídà náà ti kọmíṣọ́nà gbé kọ́ńtrátì fún ọ tọ̀rọ̀ owó gbà níbo lọ́ọ́ sì gbé rẹ̀ lọ. ọ̀dọ́ ọlọ́pàá wò lọ́lọ́ tó fẹ́ kọ́ statement ní ìsáni kọmíṣánná kínní sẹ́nitọ́ kínní ibi tí statement yóò ṣe kínní tí ó gbé sínú ẹnu àbí tí wọ́n lè fàṣẹ jẹ́ lógo. ìyẹn ló fàtẹ́ pé ní Abubakar Siddiq radiyallahu anhu ìgbà tó jẹ́ àlífà tí ìṣe àkọ́kọ́ tí ó kọ́kọ́ sọ ní àwọn akẹ́lẹ̀ bàbá yẹn tó ní inni wulitu alaykum èmi náà ti dolórí ẹbí ti dolórí lórí yín báyìí wà láàpù bí káyìrì kù lẹ́yìn pé mo ṣe kíni mo dáa ju àwọn àwọn èèyàn gidi nu. ẹnjẹ́ olè ẹ̀rẹ́ ẹni tó fẹ́ fòtù fún ẹ tó jẹ́ candidate kan ní ìdí òyìnbó pọ̀ ló ń dájú. the best man of the kini the job tí ó ti dé sí kàwé sí lẹ́nu àwọn náà máa ń dájú sí wọn. àbí orin ìfàgírísí kíní kan ní ìròyìn ara rẹ̀ ó tún lè ń gbogbo alifábẹ́ tó wà ní ọkọ̀ rẹ̀ yóò fi rin ara rẹ̀ àríbẹ̀kọ́ ni kọ́rọ̀ ìbá ti gbogbo ọ̀tẹ́ ewu jẹ́ àgbájú mi sọ inú wòlíì tó àlékún èmi lẹ́bi jẹ́ olórí yìí ọ̀làtúbì kàìríkùn kéde pé mi mo dájú fàyínrọ̀ àìsùn mú ní àlẹ́ àlẹ́ àti tẹ bá rí mi tí mo wà lórí òdodo tí ń lọ bẹ́ẹ̀ni ṣe gbé kalẹ̀ fàáyínú ni ẹfẹ́ kún mi lọ́wọ́ ó tún wá bẹ̀kẹ̀ tẹ bá rí mi lọ́nà tí ó tọ́ bàtà dìdú ni ẹtún mi ṣe afáwò lẹ́nu ẹgbàá gbogbo ọmọ ọmọ tó wà tó tẹ́ tó ń ṣe ó mọ́ tẹ tún ṣe ẹ̀yìn mọ̀gbọ́ ẹ̀fẹ́ lálùbáríkà abájọ ìsọjẹ́ fún un ló lájú nínú mímọ̀ ìjọba tó bá lẹ́nu tó òun ẹwọ tó ń sọ fáwọn èèyàn. oníṣẹ́ wa lọ́mọ̀ pé wà ìnà àkọ́wá kùn ìndì ìbí sì ń lọ gẹ́gẹ́ rí tẹ́rẹ́ tó jẹ́ alágbára lọ́dọ̀ tèmi ó ní dọ̀hìn ẹni tẹ́yìn fojú ọ̀lẹ́ wò tẹ́yìn ò kàkún ó ní alágbára lọ́dọ̀ mi o hátà àkútà àkọ́tà títí fi bá rẹ̀ lọ́dọ̀ tó bá ti kí ni tó bá yẹn jẹ ikó lórí máa sọ pé tẹ́lẹ̀ ń tẹ́yìn òkà fún bẹ́ẹ̀ àwọn ará ibà bẹ́ẹ̀ bóyá ní oòrùn kan ní gbé mẹ́ òun lágbára lọ tẹ́lẹ̀ o tí gọ́ọ̀gùnà kan bá fi kiri tó yẹn jẹ ó tó wá ẹni àkọwà fún ẹ̀ńtẹ́ ìfojú alágbára o. hata akuta alhakọ nínú kífi bẹtọ lọ́wọ́ rẹ̀ ẹyìn ká alágbára làwọn eléyìí à kò sí lágbára lójú níbi ṣùgbọ́n tábò sí wà ibi ẹ̀dọ́ tí ó dùn jẹ́ ìpé ìjẹ́wó yẹn lọ́nà ẹ̀tọ́ títà ní máa ń jẹ́jù tọ́lẹ́ ẹni náà ní kàkún tó kégbé ẹ̀dá rẹ̀ kò tí yóò àwọn wọ́n dùn àwọn ọmọ lẹ́yìn wọn lẹ́tọ̀ọ́ táwọn ìdílé fi kúrò bí kẹ́kẹ́. mímọ́ kátí àwòyẹ̀tì mi ó lè jẹ́ obìnrin ládùn lẹ́tọ̀ọ́ àwòyẹ̀tì mi àbọ̀mọ́ òru kan ẹ̀rí kọ́ ọ̀lẹ́ gbogbo àwọn yẹn àwòfà tó yòrò àbẹ̀ntì òní kan láwùjọ. فهنا الغالب أن الأجير فقير ضعيف تنبأ الغالب مسلم أنت وعد باشا لدو أني ونو طبعا جاء ضعيف فيه كل شيء أني تو بعدين نجني لو láàpù ọ̀pẹ́ ní ìyàn wọn jẹ ìdí ò bá mú pọ̀lọ̀ àná hadith eléyìí ìjẹ́ ká pẹ̀lú ọ̀rẹ́ lórí ẹ̀ wọ́n ní Abu Sa'id al-Khudri radiyallahu anhu lẹ́gbàá wa wọ́n ní káànà ló gbóló nígbà tó ní ń dọ̀hìn sí i wọ́n ní amúnà nàbí ọ̀rọ̀ sọ́lá kọ́ọ̀lù anábì sọ́ba ìpè ní mọ̀ owó iṣẹ́ o ó sọ yóò owó iṣẹ́ iye báyìí lówó iṣẹ́ wọ́n ní rọ̀wá wà jọ̀rọ̀ záà fi musannafẹ́ alimami abdulrazak bawa ní musannafẹ́ wọn wà fi ìpẹ́fà ṣùgbọ́n ṣé ni àdíkì ẹ̀rígbìn ọkọ̀ tí wọ́n ní wà ní àdíkì tí ló fà ní pé kọ́rọ̀ gé ọ̀nà tó bá títí mọ kọ́rọ̀ gé ó pọ̀ àbí ẹ̀rọ àbá àbá yìí ẹ̀ ẹ̀ mọ̀ wọ́n ẹ̀rọ àbá yìí ẹ̀ wá ọdún mẹ́rin ní àtẹ ọdún mẹ́rin ní àtẹ gbogbo ẹ̀ ẹ̀ bàbá ọba yìí. káfà àdìsá àrùn àgbà ni mo gbọ̀rọ̀ ọlọ́dọ̀ bàbá bàbá mi bàbá bàbá bàbá mi àrò ọ̀nà kan o àbá yóò bá ẹni láyé àbíkọ́jẹ́ pé tó bá láyé náà ní inú mo fi béèrè pé ọdún mẹ́rin náà kan ni mo wà lọ́dún mẹ́ ọdún àbọ́dún méjì àbíkáwọ́ èjì tẹ́ni tó bọ́ kó ń gbọ́rọ̀ lọ́dún yẹn kan ká ọdún méjì lọ wà ń gbà wá ọmọ ọdún méjì lé ayé wa àbáwọn ọ̀nà mí náà ti ṣé ni wọ́n fi ń kọ́tù ọ̀pọ̀lá olùbẹ̀ àti ìlú àǹtọ̀rí kí a bí hanifa ìgbà àlìmọ́ òbẹ́ àti àwọn tó ní fásitì pé hadith yìí ò kò kọ́ọ̀tù àwọn bá tó ní hadith yìí tẹ́lá fáwọn afẹ́ mú bí ni pé ṣé dandan ni ká sanwó oṣẹ́ fún yàn bàbá gbé tẹ́ fún un. àtúbà ló tó dìpẹ́ǹtì. ìgbà míì ń bẹ tó jẹ́ pé ní a lè fi ádámà a lè fi àṣà tó wà láwùjọ yẹn mọ owó iṣẹ́ àbí wọ́n bí ìgbà tó lápẹ́ làwọn tó tẹ̀sí kan gbàṣẹ́ ìgbẹ́jọ́ kọ̀ọ̀mọ́ ti tẹ́lọ kura náà tó bá dání yóò gbẹ́jọ́ owó èdè àbá ìtàdé tẹ́wọ̀n ẹ̀yẹ kápítà ẹ̀mọ́ ti bẹ́ẹ̀ rí. ìgbà tẹ́ tẹ́tẹ́ tẹ́ tẹ́ yé báyìí lẹ́kùn mi. ṣùgbọ́n ṣùgbọ́n ẹ ti mọ ẹtẹ fúnra yín ní èdè ó sì wà nù fi ẹ̀sìn pé àlàádátu muhakkama nígbà tí wọ́n ti ń gbọ́rọ̀ ẹ̀sìn náà máa ń fi àádà àṣà náà gbé ńgà ní nínú ta lè lò. a lè lọ lásìkò tí wọ́n bá ti mọ ẹtẹ fúnra yín omi ni kí iye tí kí ni ìyẹn sọ náà ilé nínú àwọn nǹkan tí ó tún rọ̀ mọ́ àwọn nǹkan wò láti gbalẹ̀ sí iṣẹ́ nìkan náà àwọn àlàyé mi tí ó tún wà lórí àdéhìí tí wọ́n sọ pé ní àwọn àfáìsì sọ pé wàtò sí ìjára tó di sàlàfà àti ṣòro kárẹ́ǹtì nǹkan àbí ká gbáyàn iṣẹ́ kárẹ́ǹtì nǹkan àǹfààní a ní yóò máa parí pẹ̀lú àwọn nǹkan mẹ́ta yìí pẹ̀lú àwọn jẹ́mọ̀ yìí máa rí pàtó lè máa fa àti ká máa ń fa ní tí ẹ̀rẹ́ fi nǹkan ṣe kàsókùnẹ̀dà bí ìgbélé wọ́n ní láńlọ́dẹ̀ nǹkan bá nù fẹ́ gbalé tí wọ́n fẹ́ fi lé mi ṣe ó ìdè pàtàkì wáwájú lára mùsùlùmí nílùú tí àwọn ẹni ní apò òfin ẹ̀sìn yìí ó lè fàyà kéèyàn mọ ẹni tó fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀. sẹ́ni kan gbélé mu tán lọ́ba máa rí jáàsì àti ìtànó kí ló lẹ́kọ́ ní bọ́ọ̀tì nù. àbá gbọ́lé mu tán lọ́ba ń kun lọ́dọ̀ oríṣiríṣi nẹ́gbẹ́ káńtà wọn bẹ̀ kí ni ìwúrẹ́ ni bàbá bàbá jẹ̀bú ni àbọ̀sọ̀dé rẹ̀ ti màtà kékeré ti àwọn orin agbọ́dọ̀ mọ nítorí ṣe pé wọ́n fẹ́ gbé bẹ́ẹ̀ ni àwọn kíndìmọ́tì àdàmì abọ́fẹ́ fi máa sáàpù àwọn ẹgbẹ́ máa ṣe nǹkan àǹfààní àwọn èèyàn báwọn èèyàn ń bẹ̀ bí kò máa tajà àbíkọ́ lọ́dọ̀ ọsibítù àbíkọ́ lọ́dọ̀ ilé ilé ìwé bákan náà máa ìpé ká mọ iye tí àgbà lánàá ṣíwájú ti ákìlìmọ̀ àwádọ̀ àwájọba ní ọkùnrin màálù rẹ̀ lórí pé ajọ́fẹ́lẹ́ ti tàbí bára nǹkan fúnra wa ní nígbàlùkù rẹ̀ mọ àwọn nǹkan tí ó dì bákan náà alìbá àtúnfì nẹ́fún ilẹ̀ ayé wàlá tẹ̀síwò tó fani fún wa ní nǹkan tá a yàn yẹ pé nǹkan tá a mẹ́rin tá a fẹ́ lò síbi dáadáa ni fàlàfẹ́ sí àlànà fún muharram ìjárò tọ́ níbi nǹkan tó yẹ pé àǹfààní èèwọ̀ ni kàlìgínà gẹ́gẹ́ bí nǹkan orin rẹ̀ ilé ìdí tó fẹ́ mọ̀ lò fún ìmọ̀ fi ilé orin káyọ̀ máa rà ń bẹ̀. àbíkọ́sọ lè di kàníyèsà sọ́ọ̀sì àwọn olùgbẹ́ ilẹ̀ kámọ̀ àbí kàmọ̀ àtọ̀tí ń bẹ̀ ìyẹ́ ti lánà ọdún mímọ̀ ń fẹ́ ọgbẹ̀ ẹ̀yẹ́ mọ́ ń sanwó dáadáa tó bá ti kọ̀ọ̀rọ̀ owó àyìnyẹ́ yàtọ̀rọ̀ ẹ̀sìn wọn mọ́ yẹn ló bá fẹ́ pé ẹni tó bá ń mójútó ẹ̀sìn níbi tó ti yẹ kóró aláìka kíkúnṣẹ́ ẹlòmínú náà dúró déédéé tó wá ti ń kẹ pé yóò rò wọ́n bì kẹ́ báyìí fatuwa rẹ̀ mọ̀ lókè ní tí wọ́n ti ń jẹ́ lé bí àwọn àbá káàkiri ẹni tó mú ìdí yóò rò fún ìbọn tẹ́tùlá ní tí ó bá fẹ́ kẹ́ kó dá. ẹni àbá ti ń kírun ti ń gbàwẹ̀ tó ti gbélé rẹ̀ fún ẹni tí ń sọtí lẹ́sìn àbájẹ̀ fún bẹ́ẹ̀ alẹ́ náà yẹn láti kíni náà máa ń sanwó ilé yìí tí ó bá mọ́ alìkùlá àfàṣókè ọ̀rọ̀ ni pé iná ìjà ọ̀rọ̀sọ̀ àtúndún alẹ́ àlùmọ́nà àfẹ́yìn ìrí ìrẹ́ǹtì nǹkan ìfakókó lórí nǹkan àǹfààní na àǹfààní làwọn fẹ́ lò ààrẹ ti ṣe aláìlẹ́gbẹ́ni àti ààrẹ ti ṣíkà máìkì láti fi gbọ́rọ̀ síta kábìlì tọ́kadà padà fún ẹni tó ní kama anil bẹ́ẹ̀ á ákìlú anil àyà wàlùmọ́nà fi àìdán bẹ́ẹ̀ náà ni tí ẹwo ìyàtọ̀ tó wà láàrin méjèèjì rẹ o títa nǹkan títa nǹkan tẹ ákìlú lòun náà ṣùgbọ́n lórí nǹkan méjì ni ó jẹ́ lápẹjú rẹ ìyẹn rẹ̀ ń ti máìkì kí ni kí ni wọ́n fẹ́ rí lára rẹ̀ nítorí obìnrin jẹ àǹfààní bọ̀ tó bá rà ń kọ́ àǹfààní àti pé nǹkan yóò tó lẹ́gí ni yóò di tiẹ̀ yé ti yàtọ̀ síra wọn fàṣtúr tọ́fún ìjà àrọ̀ sí ṣùrù tó lẹ́yìn torí ẹ̀yìn sá bá fẹ́ rẹ́ǹtì àwọn òfin tó de nǹkan táǹtà táǹra gbọ́dọ̀ wà fún un náà nínú òfin kátàkárà àwọn mọ́jẹ̀mọ̀ ìta ní ọ̀sọ́ ìjẹ́bù alkọ̀bùn àrùkánùnù rúkúnù làwọn yóò yìí ní wọn bẹ̀ kò ní sí ìrújú ń bẹ̀ hmm? tuntun ni ó gbọ́dọ̀ jẹ́ nǹkan halal agbọ́dọ̀ mọ́

àbí ẹ̀jẹ̀ wíṣí ti kóńtà táyà náà kátàkárà lòun náà àti ní sọ̀rọ̀ ẹ̀yìn ní wíṣí làwọn bá ná èlò lánàá bí ẹ̀ náírà bàbá ń wíṣí làwọn náà bá máa lọ torí pé ìwọ̀n àti àtìmọ̀tẹ́lẹ̀ náà irú rẹ̀ ní rídọ́ àtìlẹ́yìn àmì ìgbọ́dọ̀ yọ lóṣù ọ gbọ́dọ̀ ra nǹkan lọ́wọ́ yẹn ní tipátipá Hmm? kó mọ̀ yọnu sí kọ́ wa lágbára kọ́ wa ní ọ̀fọ̀ wọ láyìn ẹ̀jẹ̀ pé ẹ̀wọ̀n gbọ́dọ̀ ta sáàlì pàǹkà yẹn ní tipátipá tipátipá tí ò yọnu ní dà dà nǹkan yẹn tí ò yọnu ẹ̀yìn ò náwó ní inconclusive now àwọn gíláàsì alẹ́ka nǹkan yẹn tipátipá tí ò fẹ́ tà nígbà wo. ó jẹ́ gbèsè ó ti ní nǹkan tó yẹ kó kò lè sa ara ti mẹ́ni tó ṣe kéde rẹ ní jésù ìwé tí ò bá sí yẹn kẹ́nìkan lọ ta nǹkan yẹn tó yọnu sí lọ bẹ́ẹ̀ lọ lè fi nǹkan yẹn rẹ̀ bẹ́ẹ̀ àkọ́nù ha àwọn akọ́nù wàkọ́nù hó máa já ibi tàfọ́rọ̀ àwọn tí wọ́n fi nǹkan rẹ̀ ń tàbí bá fi rẹ̀ ń ti fún ń gbọ́dọ̀ jẹ́ nípa ka iṣẹ́ tó bá ṣe àkàkà fún tọ́lá kásẹ̀ rẹ̀ fún bí kíni bí wèrè ọba kó ṣíà ọ̀rẹ́ ti ṣíà lọ́wọ́ ń kó ọtí kó dọ́kùnrin mẹ́fà ńlá ọba lẹ́jọ́ ọ̀rẹ́ ti ṣíà àni ìwèrè tí ó dún wájú sọ́pù yìí náà ni kí wèrè bá pé dọ́kùnrin kọ̀ọ̀kan ní 2020 naira ńkọ́ àkàntí wèrè bá ṣe àdékíní àkàkún bí sátúnú ọmọ kékeré àwọn dèdè Abdullahi yìí mẹ́rin <coughs> ọba sáré kójú àti kaba rẹ̀ tó dé àti ìrẹsì nǹkan àti ìka tí wọ́n ṣe fún bí ta tún ní bí sẹ̀fí sára tó ń sẹ̀fí aláìmọ̀ yóò àyùwà ẹgbẹ́ méjèèjì gbọdọ̀ gbọdọ̀ jẹnu ẹni tí ó fi nǹkan rẹ́ǹtì àtẹ́tọ́ wá rẹ́ǹtì nǹkan àbí ẹ̀yin náà ẹ̀ gbọdọ̀ rẹ́bẹ̀ẹ́ tí ó jẹ́ ọmọ eke tí òògùn ẹbẹ̀ lọ ẹ̀rẹ̀ kọ́mà àgbà gbogbo ọmọ tó ò sí mọ́ tí àwọn ti dọ́lá ti pẹ́ fún náà ẹni tí ó rẹ̀ ń tẹ̀ kan àtẹni tí yóò rẹ̀ ń tẹ̀ fún ẹwọ̀n ọ̀jẹ́ nípa lè káàsì fi wọn kún bákan nínú kọ̀ndíṣàn ní ìbá àtùlà àyè ẹ̀dẹ̀ àwọn kọ̀ndíṣàn yìí o nǹkan yẹn gbọ́dọ̀ kájẹ́ tí ó sọ ní àgbọ̀dọ̀ rẹ̀ tẹ̀ ẹ̀rù kí ni ó tọ́ yàánú ìta túnmọ̀ rẹ̀ bí ṣe ẹ̀sìn òfẹ́ ìlú àwọn ọ̀rẹ́ ń tẹ̀lẹ́dẹ̀ sọ́mọ̀ bí sọ́lé ìgò ọtí ah, ẹwà ìlú lálàyé nínú ọtí wọ́n ti fẹ́ sí àgbo ọfẹ́ takerosi náà lè dìbò tírí tírí takerosi ọkọ mọ́ ayọ̀ ìyó lálàyé nínú náà bákan náà wà على المنفعة المقصودة منها. àdàlímọ́nfà àtìlẹ́mọ̀tòdà tó mẹ́lẹ̀ ha nǹkan bá bẹ̀rẹ̀ ń tu àǹfààní tí ààrí lára àǹfààní tàbí agbọ́dọ̀ lé kíní ọkùnrin tó wà lára rẹ̀ ọkùnrin tó wà lára rẹ̀ bí kíní àǹfààní ń ta fẹ́ ṣe gbọ́dọ̀ wà lára ń ta rẹ̀ kó tó lè tọ́ ní síkà kọ́mọ ẹgbẹ́ ní kọ́mọ sọ̀rọ̀ ní mẹ́rúwá ó jẹ́ kí ìṣẹ́ kọ́mọ yẹ tó ṣe kí ni ti bàjẹ́ bákan náà wà kọ́ọ̀lì àìní ìlmọ̀ àjára mílíkàlì ìlmọ̀ àjẹrù ó jẹ́ pé ń ta rẹ̀ ṣeun kó jẹ́ kọ́wọ́ ẹni tó ní ìlànà gbẹ́gbẹ́ àtẹ̀rẹ́ǹtì ẹ̀. ẹni tó lọ rẹ́ǹtì mọ́tò tó láyà mọ́tò kó jọ́wọ́ ẹni tó lé kíní tó ní mọ́tò náà ẹni tó rẹ́ǹtì lé kó jẹ́ kọ́wọ́ ẹni tó ní ilé náà ní àtẹ̀rẹ́ǹtì ẹ̀. àbá rẹ́ǹtì lọ́wọ́ ló jẹ́ kọ́ ẹni tó ní ẹ̀ lójoojú lójú síbẹ̀ wà kí lòlù. ok tí ẹ bá lọ rẹ́ǹtì nǹkan lọ́wọ́ ẹni tí ò ní bóò ní o. ọlọ́rẹ́ǹtì kan lọ́wọ́ ẹni tí èrè fóun lónìí àwọn èèyàn fi nǹkan ẹlòmíì rẹ̀ ṣé èkó lójú. Tọ́tọ́. Àwọn onígbàdé ṣe àwọn ọmọ ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ ìgbà ṣe wọ́n ti kú nǹkan yìí ni wọ́n á fowó ẹ̀ ní ìgbéra wọn ẹ̀ ẹ̀gbọ́n ọ̀lẹ́dẹ̀. mo ṣe wá kọ ẹ̀rí sábà ń lọ ó mú ẹ̀ pé ní ó yàtọ̀ díẹ̀ ìgbójọ tó kọ́ ṣùgbọ́n rí sí ni o báyìí ń kùdọ̀ léyìí là yóò aláàrin fún ìyàn tó bá àbófin nǹkan rẹ́ǹtì bákan méjì ni ó lálàyé nínú ẹni ẹni kó dájú rọ́ọ̀kù ìwọ lọ́ọ́ lè fún òlé fún ó sì lè ra àpúrúfù ẹ̀. ọ̀rẹ́ nìkan ní tó ń tajà kò ní sọ̀bọ̀ bá tajà bákan méjì o ó lè dé kólé pé kíni sánú yín fẹ́ ẹ bá ń ẹ bá ń gbọjà mi wá kó tó ju iye tí ń bákan méjì ni wọ́n tọ́ kó sílẹ̀ bóyá lè ní mọ́tò dúró o wọ́n tẹ sí ilé kọ́ sílẹ̀ gẹ̀rẹ́. nam ìyẹn pé títọ́ rẹ̀ ó wà lọ́wọ́ ẹni tí ó ní nítorí padà já sílẹ̀ pé ẹni tó ní ó padà fọwọ́ sí ìyẹn la sọ pé ẹni tí ò ní nǹkan kò lè fa nǹkan wọ́n á táwọn ọjà tẹ́lẹ̀ mi máa táà ní kó bá wa ta bóyá ti fún ní ìyọ̀ǹda kẹrin tẹ́lẹ̀ tí àbá fún ìyọ̀ǹda tó bá ta àbá kẹrin jì ni o ṣùgbọ́n tó wà ní ọjà àwọn ọmọ ẹgbẹ́ àwọn gbọ́dọ̀ fà á tó yọ géènì tọ́ba bá ta kò sí géènì fún ẹ o àjọ ẹgbẹ́ ti ládé nǹkan lórí ẹ ìwọ tó ti mọ̀ bí ó gbà nǹkan lọ́wọ́ ẹ tó ti yọ géènì sẹ́yìn àwọn nǹkan yẹn bá mi bákan nínú kọ̀ǹdíṣà tó tún dé tó ti dé kátàkárà náà ló dé wá bá sí nǹkan rẹ́ǹtì fúnra alikoderọtu alatasimiha kálẹ mú nǹkan kálẹ rí dámú kálẹ àtúkọ ẹ kó má jẹ pé nípa àlemú náà ti rẹǹtì fún yẹn nípa àníkàpá àbí tani fún alákòjú ọlẹ́ntì atẹ́gùn pẹ́ náà. ẹni tó kàlùbáríkà fún yẹn ọmọ rẹ́ǹtì ẹ̀ yẹn mo rẹ́ǹtì àlùbáríkà fún lẹ́yìn ló bá náwó ẹ bá náwó àlùbáríkà abẹ́ ẹ̀ sọ́wọ́ ọmọ bọ̀. Ẹ̀rí àwọn ẹ̀yìn ó ta àdúrà ẹ̀ta ọpẹ́ ẹ̀sanwó ọpẹ́ mélòó ni ó yẹ kẹ́yìn lówó àbáyé ló lówó kí n kẹ́rì ẹ̀ mi lọ́pẹ́ o nígbà tó yẹ dúpẹ́ lẹ́nu ẹtú ní ó sanwó rẹ̀ àwọn ẹ̀sanwó àlùbáríkà irú wo lẹ́fẹ́ fún mi bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ mọ̀rọ̀ àlùbáríkà tẹ̀yìn pa tẹ́rí tẹ́yìn máa ń ṣe mídíà bá ń lákẹ́rẹ́ ọmọ ẹṣí káàmọ́ táàkì ń gbàmù gbogbo kẹrin lẹ́gbogbo rẹ̀ lọ ẹlẹ́ láwọn fẹ́ rẹ̀ sílẹ̀ wọn àbí àwọn ènìyàn àti ìsàwádà ni àbí ìsàwádà báwo àwàdà tó sọ́nà gbogbo owó gbogbo àpò rẹ̀ gbẹ ọlọ́bí ìsàwádà àwọn olùdó ẹbí ẹ̀ ń tí ó tún ní ládẹ́ kọ́dà orí ẹgbẹ́ ni ẹ̀ ń lè ó gbùgbọ́ tó wájọ́ náà tó tọ́ ni ó tún gbà ládùúgbò náà tó ń gbà mẹ́rin ọ̀rẹ́ tí ò ní ládá ẹ̀rì ní bàbá fẹ́rẹ́ǹtì burúkú jẹ́ nípa lè rí tàbí ráǹfà ní ẹ̀ káàtì. bákan náà wọ́n máa rí fàtí kọ́ ọ̀hún kọ́dúró tó jẹra ká mọ àwọn ẹyẹ tí ó kù sí àwọn géèjì yàrá báyìí lọ gbanulé ọdún báyìí lọ sanwó àyùrà ìgbà báyìí lè yóò láti ká mọ̀ kí. wọ́n ti fa ìṣòro tó lè fa àkùdà tó gbìnà fìhà àwọn ṣòro àwọn kọ̀ǹdíṣẹ̀ tí ó bá nǹkan yìí jẹ́ ògbòrò sí lára ẹ̀. ọ̀ṣòro tó lè mọ̀ sí dàtò ní akéde àpá ìṣòro tù mí tó lè nǹkan yẹn gbọ́dọ̀ jẹ́ tí ó bàjẹ́ ògbòrò jẹ́ kọ̀ǹdíṣẹ̀ mi tó bá òun náà jẹ́ àwọn kọ̀ǹdíṣẹ̀ tí ó dá ògbòrò sí ń bẹ̀ lára nǹkan ẹ̀tùgbọ́dọ̀ máa òfin mí nǹkan dá bẹ́ẹ̀ mọ́ nǹkan mí tí bàjẹ́ tó ẹ̀rí ẹ̀mọ̀rẹ́ntì lè fún ẹ̀ ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ máa kírun bẹ́ẹ̀ o ẹ gbọ́dọ̀ kírun lè mi o tí bá tọ̀ bẹ́ẹ̀ fẹ́ irú kọ̀díṣàn burúkú wo ni hmm. àbí mo fún ilé yìí ẹ̀kẹ́ náà lẹ́gbọ̀dọ̀ máa o ìwọ́n bá lóògùn jẹ̀díjẹ̀dí ṣé òkè yìí ní bárẹ́ǹtì kan ní kódà àwọn gbogbo olébòsí tó takùn bẹ́ẹ̀ mo tẹ́bi sí àwọn òfin kan tó ti ba kọ̀ǹdíṣẹ̀ yẹn jẹ́ ọdún ní kọ́mọ́ kí irun lé ẹ. gbogbo ìkẹyìn náà ni a gbọ́dọ̀ sọ pé nǹkan bá pẹ̀lẹ́ ti fúnra wa àbúkó tó lọ abẹ́nàwà sọ́hánà wa tààlà kí ó sàánà wa tó sàlẹ̀ àgbẹ̀yìn ìkọlù fún wa.